ó sì fún wa ní ìgbàláyè padà láti tún máa tẹ̀síwájú nípa àlàyé nípa tírà al-Umda fi al lè sí àǹkà fúnra wa láti inú tírà lè sí àfáwa al-Imam Abu Jana al-Maqdisi tí wọ́n sì àkójọ rẹ̀ láti inú tírà àfáwa Bukhari àti àfáwa Muslim ọlọ́ọ̀bà nìkọ́lá kí ó bá fi wọn mú sàlẹ̀ fún ìkẹrẹ ìjẹrẹ fún wọn àti àwọn àfáwà nílẹ̀sẹ̀ pátápátá dịka àwọn tí wọn hàmà bá fi nílẹ̀. ìyàwó Aisha kí ọlọ́wọ́n bá ó bá yọ́nú sí wọn. náà ni a kà ní ìjòkó tó kọjá. àǹfààní bíi mẹ́ta náà ni sí mẹ́rin náà ni a mẹ́nu ládé tí ọ̀rọ̀ náà sì wà jágún tó fi wá jẹ́ wípé gbogbo ìjòkó tó kọjá ó dá lórí aṣọ obìnrin àti ìmúra obìnrin àti ìfi ọ̀ṣọ́ ìfi ọ̀ṣọ́ tọrẹ ìfi ọ̀ṣọ́ ìfi tọrẹ ìmọ́mọ̀ bo ọ̀ṣọ́ àti àwọn ìṣe bí eléyìí tí ó wọ́pọ̀ látọ̀dọ̀ àwọn ọmọbìnrin mùsùlùmí ìbá ní kí náà bá tán lára ẹ̀jẹ̀ kìí tán ní ìtánlẹ̀ ìtánlá ìmúra àwọn obìnrin lọ sí masjid pẹ̀lú wípé wọ́n ní ìkankan nínú ara wọn kì sí sílẹ̀ pàápàá àbútù rẹ̀ kí kó mọ́ so lẹ́yìn náà ni ó fa tí a fi lọ gbó obìnrin pátápátá ká gbìyànjú láti máa ṣàlékún ìbò ọ̀ṣọ́ wa ká máa sí àlékún ẹ̀ kó máa pọ̀ sí ká máa sàlékún ìbò ọ̀ṣọ́ wa nítorí wípé àwa nìkan lọ́wọ́ ọba subhanahu wa ta'ala ló ròyìn pẹ̀lú àtàbàbòjì ìfi ọ̀ṣọ́ náà ìkan tó wà tó tó yẹ ká tó sọ tí àwọn ti sọ níbi òtútù kọjá àwọn ṣe ìpá wà nínú masjid tó wáyé wípé ẹ̀yìn tí mo sọ ìwé táwọn bá rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ìní àti ohun tí ìjọjọ jókù sọ wàlákínà lè àrọ́hú ní ẹ̀tàbárùs almashhur wàlẹ́bí láyé tàfàlà màálẹ́hìnà láyé àdìlámà iná àwọn tàbárùs tó rọ̀ mọ́ ìjáàbù tí àwọn obìnrin wa ń wọ̀ lónìí tí wọ́n bá rán ìjáàbù tán ọwọ́ ìjáàbù báyìí bí fi bí ẹyẹ bí ìyẹ́ ẹyẹ bí kan fò bí méjì báyìí yóò wà báyìí kó wà báyìí ní ọwọ́ níbi ẹ̀sí mọ̀ sàkíyèsí ẹ̀ tí ọwọ́ ìjáàbù tọwọ́ máa ń wọ̀ yẹn okùn kan bí okùn méjì lọ yóò àkúrápọ̀ awéle okùn yóò ṣe kí yóò máa tẹ̀lé ibo ló ń gbé okùn yẹn lọ kí ni iṣẹ́ okùn yẹn níbẹ̀ yẹn kí ni iṣẹ́ okùn yẹn ṣé okùn yẹn ló máa jẹ́ kí zipu tí wọ́n fi sí ọwọ́ kìíní yẹn okùn yẹn ló máa mú dúró ní àbí kí ni ẹnu ọ̀rẹ́ dànù láyé pọ́nà ọ̀balẹ̀ ń lò fún ẹnu ọ̀rẹ́ dànù ẹ̀rẹ́ tẹ́ ẹ bá ran kan pé ẹ̀san lẹ̀ ń retí lọ́dọ̀ ọlọ́run ó kun yẹn ẹ lọ rẹ̀ dànù kúrò ń bẹ̀ tàbá rújù mọ́ ẹ̀yọ́ kúrò bẹ̀ gbogbo ìjáàbù tẹ́ bá ti lò tó bá tún bùkátà ìjáàbù míì gbogbo nìkọ́ọ̀bù tẹ́ bá ti lò tó bá tún bùkátà nìkọ́ọ̀bù míì kọ́lọ̀ọ̀bà ní fẹ́lá kó ṣàwọn tó dó tiwa ọ̀rọ̀ tàbá rújù àgúdọ̀ mọ́ sọ lójoojúmọ́ ká mọ̀ tẹnumọ́ ìṣọ́ àtẹnumọ́ràn kí ní kí ní o ìdóná yorùbá wí kámọ̀ tẹnumọ́ràn tàbárùjì odò tàbárùjì ó ń gbé àrẹ̀rẹ̀ àwọn mùmínáàtì lọ àwọn mùsùlùmáà àwọn àkùwáàt odò tàbárùjì ó ń gbé wọn lọ gan-an ní ìsáà sílẹ̀ náà tó wà bẹ́ẹ̀ ó wà bẹ́ẹ̀ ẹ̀lọ́rẹ̀ dànù torí pé èyí tó dájú ni pé àwọn òbí tán bí yí sínú nìkọ́ọ̀bù tán bí yí sínú tẹ̀gbà kì í ṣe rú ìlú lẹ bá lọ́wọ́ wọn mo rí àwọn ọmọ kan lọ́rọ̀ ó ti tó lọ́dún kan láì wọ́n lo nìkọ́ọ̀bù ṣùgbọ́n ìjáàbù tí wọ́n ń lò ìjáàbù yẹn ó kọ v ó kọ v níwájú ó tún akọ v ní ẹ̀yìn apá tí ọwọ́ ti wá yọ àwọn abẹ́ apá yẹn wọ́n bẹ̀rẹ̀ tó gbogbo ẹ̀gbẹ́ èyí tó wọ̀ sísàlẹ̀ ní ẹ̀wọ̀n ń ta apá bí ilẹ̀ ẹ̀wọ̀n ń ta ó wá sí léńbéléńbé bíi triangle níwájú ó ti triangle lẹ́yìn àmì dákẹ́ àmì sọ̀nà mú àpè pé ìyá tó bí ọ̀rẹ́ lẹ́yàwó oníbẹ̀rẹ̀ mo ní ṣe èyí wọ̀ yìí ìyá rẹ̀ ó wọ ilé yìí onírara ìyẹn lásán ó ti jẹ́ kó yé wa wípé ní tó wọ̀ yìí kò sí ìbàmù sí àìṣèjáàrù ṣẹlẹ̀ tọ́nà ọ̀rọ̀ táwọn ọ̀dánà tó sọ nítorí náà gbogbo ọjọ́ tó bá ti ń wọ̀ láyé ma ní ma kọ́ ọmọ wọ̀ mọ́ tàbí kó sì ma ní ẹ̀rí kó ma ní lọ́sọ̀ ìgbà èyí tí mo wọ̀ yìí ẹ̀sẹ̀ ni tó gbogbo nǹkan tí ń bẹ lábẹ́ èyí tó owó tó wọ̀ sálẹ̀ gbogbo ẹ̀ náà ló bẹ́ẹ̀ náà hàbí sígbà ìlàmọ́ta gbígbàwó wájẹ́jẹ́ sákálá ẹjẹ́ sákálá yábẹ́jẹ́ sokolo kẹjẹ́ sokolo ìwọ ni sákálá sokolo ẹgbẹ́ ti súnà ẹgbẹ́ sáyé ìkànlẹ̀ òun méjèèjì wà ní àádá fìrọ́tí mustaqim tọ́nà ọba sọ nìyẹn fattabi'uhu ẹdúró sísín ẹdúró wà látẹ̀ tẹ́bìrì súnmù ẹmọ́ tẹ̀lé ẹmọ́ lọ́bá ẹmọ́ lọ́bá ẹmọ́ lọ́bá ẹmọ́ lọ́bá وتفرق بكم عن سبيله يا ما بعصون دعنا سيدنا الله سبحانه وتعالى ẹdúró dédé tọ́lọ́ ní ẹgbẹ́ ẹmọ́ sí tọ́lọ́ sí ti sùn òdíyé ṣàìtọ́ọ̀nù lúgọ ó ti mọ̀ pé kò lè lẹ́mọ́ lò já ẹ̀tìmú ilẹ̀ bẹ̀rẹ̀ ṣùgbọ́n mẹ́sàn ìjáàbò ẹ̀sẹ̀ ní pé fún oṣù rẹ̀ òun ló bí oríṣiríṣi orúkọ ẹkún já lónìí olóbìnrin oríṣiríṣi táì tẹ̀ ẹ̀rán ẹ̀yìn télọ̀

wọ́n ẹ̀fẹ́ ọlọ́lá lò fún ká gbójú kúrò ní tó rọ̀ mọ́ta yé pápá àbùtùlẹ̀ kó mọ́ se ní pé kíjàgbò mọ́ ṣe rí dáà sọ fọ́ wípé kí ìjọ wà nínú jẹ̀gbáb àsọ bẹ́ẹ̀ awọn ní ẹlọ́ ìṣẹ́ so ìyẹn mo fẹ́ sọ ní ìjẹjọ ṣùgbọ́n ẹ̀mí èmi ọlọ́ọ̀bẹ̀ mo tún wá rí fọmọ kan tó wá wọ̀ lẹ́nu tó mẹ́ta tó bá ń ṣe lébélébélébélébélébé ìwọlé ní èyí báyìí a mọ̀ sọ torí pé tá a bá dákẹ́ ẹ̀rọ mi tó bí nígbà tó bí àwùlẹ̀ sọ̀rọ̀ ẹ̀rọ mi tó dáadáa mi òjì tá a bá ti rí àwọn tó wá ètò wọ̀nyí kì í ṣe ìdáhùn ṣẹlẹ̀ bákan náà gbogbo ọkọ gbogbo ọkọ gbogbo bàbá ló gbọ́dọ̀ mọ àwọn ìjáàbò àwọn ọmọ wọn kọmọ ṣẹpẹ́tì àwọn ìjáàbò àwọn ìyàwó kọmọ ṣẹpẹ́tì àwọn ìdíkọ́ àwọn ìyàwó wọn lọ́nà ká wọ́n ti lò ní kọ́ọ̀pù kẹ gbójú báyìí rárá o ọ̀rọ̀ ẹ̀sìn orí báyẹ̀ o torí pé odò ń gbárì rẹ lọ lójoojúmọ́ lọ́sàlàsàlàmù kọ́nà balẹ̀kọ́lá kó mú wa dúró o kó já dúró dédé o kó fẹsẹ̀ wa nílẹ̀ o kọ́nà kó ṣàánú wa kó sì gbá níjọsìn lọ́wọ́ wa kọ́nà kó mọ́ dàánú wa lára èyí gbúdọ̀ dààmú tó báyìí kó jẹ́ ẹ̀rọ pé mùsùlùmí ní gbogbo ẹ̀ tó ṣe pátákátá gbogbo ẹ̀ lórí sẹfẹ́ntì sí ariwo sí agbọmi gbogbo ẹ̀ látọ̀tọ̀ tó tẹ̀ iṣẹ́ bàjẹ́ ní ayé ò sí padà wá mú ọlọ́run ṣàánú wa o mọ́jẹ̀ tí ṣe ìtọ́n mọ́jẹ̀ kó ní ìpín nínú sẹ́ wa àdúrà ní abúláì nínú lìṣẹ̀ìkọ́ọ̀lì ní àmàlì nọ̀síbán wà láàrin ìsáàlì ní àṣẹ àrùn nínú àbúgbàgbàkọ́ ọmọ ìṣẹ́ àjọ àyẹ̀ púpọ̀ ọlọ́run iṣẹ́ ẹ̀sìn ni wọ́n jẹ́ síṣẹ́ ẹ̀tọ́nù nípe kankan bẹ̀ wọ́n sì jẹ́ kí ọmọ ènìyàn kó nípe kankan bẹ̀ àbí àbúdá ni gbogbo ọ̀nà tíṣẹ́ ẹ̀tọ́ fi máa nípe inú séèyàn òun náà ni gbogbo sẹ́ta bá ti ń ṣe tí ṣe á rí bá tó ti ń wọ̀ ọ́ tí ṣe á gbọ́ bí bá tó ti ń wọ̀ ọ́ tí àlẹ́ aago ti kún gbogbo àwọn iṣẹ́ yìí pátápátá ẹ̀san rẹ̀ náà lè yẹn ti gbà yẹn o kọ́nà ọba àlejòlá kó mú adúró kó ṣàánú wa àtàbárùj lọ́dọ̀ àwọn obìnrin yìí máa bá tọ́ àní lórí ìtẹ̀láṣẹ ọlọ́run ọba tó tẹ̀ lójọ ìbáàbù yìí máa bà jẹ́ ni o ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba kò lè tòkò sí sùfúrù láíláí bákan náà kò sí ní kò sí fàárí ẹbù ẹ̀ṣọ́ yín ẹbù ẹ̀ṣọ́ yín ó sì pàtàkì ó náà sọ́lá sọ́lá sọ wípé ayùmọ̀ ìmọ̀ra èyí fẹ́ yí obìnrin tá a kọ̀rọ̀ tó bá lọ fún ìdà olóòórùn tó wá ń kọjá tó lò lọ́dọ̀ níyẹ̀ jìdà ní àhá àdìjà káwọn ọkùnrin tí wọ́n lè bá àgbọ́ òórùn rẹ̀ anábìnrin fẹ́ ń tọ̀run èyí tó dáa jù fún pé kó padà sílé kó lọ tún ẹ̀wọ̀ kó wẹ gbogbo òun lọ́dún dà kó kó wẹ láti tó lára rẹ̀. àwọn àwọn mọ́tòl kùlù àwọn tí àìsàn ń bẹ nínú báyà wọn àwọn sọ wípé ìgbà kánàbí sọ́là sọ́là pé líyẹ̀ jídarí àhá àrùjà káwọn ọkùnrin lè bá gbọ́ òórùn pàfúùmù rẹ̀ wọ́n ní káwọn ọkùnrin lè bá gbọ́ òórùn pàfúùmù rẹ̀ wọ́n ní láàmù yẹn wọ́n ní láàmù yẹn pé láàmù tààlìlì ni pé obìnrin tó bá lò ẹwọ nǹkan ó dá kíké ó yẹ̀yẹ̀ o pé obìnrin tó bá lò láì ṣe pé àníyàn wípé kí àwọn ọkùnrin ó lè gbọ́ òórùn rẹ̀ ó túmọ̀ sí pé kò ní láìfí nínú hadha ta'wilun batil torí pé láàmù yẹn fi ṣe láàmù tààlìl sahih láàmù tààlìl tadkhulu ala al-mudariha wàtẹ̀jàálùhù mọ̀sùbà àìbẹ́ẹ̀kọ́ ni ṣùgbọ́n ní bí láàmù ìkìṣe láàmù tàlílì a ń pè ní láàmù àákíbà àpẹẹrẹ rẹ̀ pọ̀ ní kùránì gbáà ọlọ́wọ̀n bá àlékiọlá ó ní wàlìtákọ́tọ̀hù alùfìrà áùnù liyakuna lahum aduwan ìgbà tí ìyá Musa tó bí Musa tọ́lọ́wọ́ bá sọ́rọ̀ tọ́rọ tó kó gbé sínú àpótí kó gbé sórí omi tí omi wá ń gbé lọ tó ń gbé lọ tó ń gbé lọ nígbà tí omi ó gbé dé ẹ̀kúlé firaun ìlítàkọ̀tọ̀ alù firaun àwọn ará alé firaun wọ́n rí Musa lórí omi wọ́n gbé tàkótí tàkótí líyàkúnà láwùn àdúwọ́n wà hazana kan lè bá hàn lè mọ̀ odò tó wá gbé wá sẹ́kúlé firaun o hmm, ti dáràn lónìí pípa lápá ọ́ líyàkó náà láwọn adúnwọ̀n wàhazànà ìtọ́ torí ẹ̀ gbé ànábì Musa nìyẹn so láàmù yẹn láàmù làákìbà ni obìnrin tó lo pàfúùmù yẹn kò sí tó dìtò rẹ̀ ju pé káwọn ọkùnrin bá ṣe kí ni o kan lè bá gbóòórùn rẹ̀ náà ni so nínú ìwáyà mi wọ́n ní zaniya ni ó sọ̀lá sọ̀lámù so eléyìí ó ń kì wá nílò yìí pé ká sá fún tabaruj máa mọ̀ kan bó tilẹ̀ kí ó mọ nínú hadith tí inú àwọn ẹ̀kọ́ tí a tún gbọ́yé ń bẹ̀ a gbọ́yé ń bẹ̀ yí pé àwọn olùmọ̀ a gbọ́yé ń bẹ̀ yí pé fi ìdẹ̀lílọ alá rùsúkì dáríkàlì mustama wípé àwùjọ tí ànábì sallallahu ọlọ́run bá subhanahu wa ta'ala ó tẹ̀sà àwọn èèyàn tí ó jẹ́ sàbẹ́ kìí ṣe just anybody ó sì tẹ̀sà àwọn èèyàn tí ó jẹ́ mùmínà sọ̀hàbíyà lásìkò náà ah ọlọ́run amọ̀dúpẹ́ o ẹlòmí ni ó mọ̀ dúpẹ́ òsì ah, bá nàbí láyé ah, dúpẹ́ ilé yìí àdúpẹ́ ah, tó bá bá láyé bóyá kan náà mọ̀ lọ́sì àwọn àbá àwọn yapa ẹnu lórí ọ̀rọ̀ ewu tó lọ́lájù sí isfar olólájù ni àbí algal ṣùgbọ́n eléyìí tí ó jẹ́ kù lásọ̀tù kọlù nínú gbogbo ọ̀rọ̀ yẹn pátá òun náà ni wípé tí a bá bẹ̀rẹ̀ ní pẹ̀lú gálà ká parí ẹ̀ pẹ̀lú isfar táà bẹ̀rẹ̀ ẹ̀rùn pẹ̀lú wípé alfájàrí ti yọ ohun tẹ́fẹ̀ fáà sọ fún pé ìtumọ̀ gálàsì kọ́ ni wípé alfájàrí ò tí yọ ohun alfájàrí ti yọ ohun gálàsì ṣùgbọ́n kìí ṣe wípé ilẹ̀ tí ṣe kíni ohun ilẹ̀ tí ìmọ̀ so eléyìí ọ̀rọ̀ àwọn ànàfíyà wàkátàràhù ṣéèkùnà ibn Qayyim al-Jawziyya ṣéèkùnà ibn Taymiyya rahimahullahu al-jami' hadith tí ó tẹ̀lé ó náà ni hadith Jabir ibn Abdullah fọ́lọ̀n tí ó bá yọ́nú sí bàbá àti bàbá rẹ̀ tàbílà méjèèjì nìkáàdà nàbí sallallahu alaihi wasallam ìsọ́lá ìgbòhùrọ̀ bí hajjọ́ alẹ́bí sallallahu alaihi wasallam máa ń kí òrùn zuhur nígbà tí òrùn bá yẹ̀ látàrí wal asr wa shamsu naqiya yóò fi asr náà wa shamsu naqiya òrùn ó sì tún wà níta tí ó máa pààyàn lára yóò fi maghrib nígbà tí òrùn bá wọ̀ wàlìṣà àhíyánan wà àhíyánan irú ìṣà àhíyánan wà àhíyánan yóò kí nígbà míì yóò tètè kí nígbà míì yóò lọ́ra láti kí ìdàrọ̀ ahùn ìṣàmọ́mú aján tánà bí bá rí pé àwọn sàábé wọ́n tètè dé mọ́sálásí fún ìṣà ànábì wà ìdàrọ̀ ahùn yóò ṣe sùúrù wàsófò káàna nàbí sàlàsàlà ìsọ̀lẹ̀ ha bí bala anábi sàlàsàlà ó máa ń kí irun sóbì bí bala ní àsìkò tó ṣe wípé alifájà rí ti yọ ohun ṣùgbọ́n òru sì dúdú ilẹ̀ òkí ìmọ̀ débi wípé ẹni tó kírun lẹ́gbẹ̀ẹ́ wọn ni mọ́ mọ́ra wọn gan tí agbẹ́dá ló kírun pé ojúṣì ní wípé alifájà ohun afáwà jáde ọmọ abdullah bàtí à ń ka hadith ẹlẹ́ẹ̀keje hadith ẹlẹ́ẹ̀kẹta lé ní kẹtàdé ní ogójì asáàdì wọ̀sàlàbí àti sọ̀rọ̀ nípa tẹ́jàmọ̀ àkòrí tí a lè fún hadith yìí òun náà ni àlàyé nípa pé ìgbà wo làrẹ́ ìsọ́làsọ́là máa ń kírun wákàtí márùn-ún hadith àwọn kẹ́gbọ̀n tí ó súnmọ́ kó takókó nínú hadithi ni alhajirọ̀ ìtumọ̀ rẹ̀ ní muntasofin nahar bada zawal lẹ́yìn ìgbà tí òun bá yẹ̀ látàrí òun náà dà ń pè ní hajirọ̀ wọ̀ṣámsù nàkíyà tàbá sọ pé oòrùn nàkíyà ó píọ̀ ìtumọ̀ rẹ̀ ní pé lamtesfam kò tí gbígbóná rẹ̀ sí ìfúrẹ̀tẹ̀ àyánán wà àyánà ìtumọ̀ rẹ̀ ní pé ànábì tó bá ṣe lé lásìkò kan yóò ṣe lé lásìkò kan nígbà míì tó bá rí pé àwọn tàbí wọ́n lè tìjú mọ́sálásí ànábì lè tẹ̀jú ìrùn ìṣá tó bá sì pé wọ́n pẹ́ dé ànábì ó lọ́ra láti kí ìrùn ìṣá aṣọ́rùfú alìjùmọ̀lẹ́ نقبل جابر رضي الله عنه عن الأوقات التي كان رسول الله صلى الله عليه وسلم يصليها في الصلوات الخمس تبيانا للناس wọ́n náà fọ́wà jábí rọmọ Abdullah ọlọ́nkúwà ẹrùsí wọn wọ́n ní wọ́n ń sàlàyé nípa àkókò tí ànẹ́lù sọ́lọ́lá ayò sọ́lá tí wọ́n máa ń kírun wákàtí márùn kí ló fà á tí àfọ́wà jábí rọmọ Abdullah tí wọ́n fi ṣe irú àlàyé wọ́n wà ká náà قدم المدينة سنة 44 أميرا عليها من قبل عبد الملك المروان wọ́n ní alhajjaj búnú yusuf asakọ́fí ní ọdún 74 ìjírá wọ́n yàn ní gómìnà sí ìlú madina láti nígbàtí abdulmalik búnú marwan tó jẹ́ olórí àwọn mùsùlùmí nígbà náà wọ́n ní kó lọ sí gọ́vnọ̀ nílùú madina alhajjaj búnú yusuf asakọ́fí ọjá àrà yóò ápùrù sọ́lá wà di pé éèkì ìrún obìnrin rárẹ̀ kò kírun lásìkò kò kírun lásìkò tọ́tà àlàmẹ́sù jágírọ̀ àyíbálọ́bá jágír ma Abdullahi tó ń jẹ́ sọ̀hábà yá ogbó àwọn olórí wa ilé ìjọsẹ̀ yìí pé bó lànàbì sí máa ń kírun àsìkò onímọ̀ àsìkò lànàbì máa ń kí àwọn ìròsí فبين لهم أنه كان يصلي الظهر عند منتصف النهار فأجاب الواقع لإخواني pé àrẹ́yìn sọ́lá sọ́lá àṣìkò tààrà ní wọ́n kí òrèlè lẹ́yìn ìgbà tí òun bá yẹ̀ látàrí bò bá ṣáratàrí ní kété tó òun bá yẹ̀ fún látàrí wọ́n yìí sọ́lẹ̀ àṣùrọ̀ kọ́bùlà anábì sì máa ń kí madrid nígbà tí òun bá wọ̀ wọ́n yìí sọ́lẹ̀ ìfàjọ̀rọ̀ ní ọ̀gálà anábì sì máa ń kí òun àsùnbà pẹ̀lú àsìkò tí alfájà rí tí yọ́ ṣùgbọ́n kì í fi pé ilẹ̀ tí ìmọ̀lé ti pé adé dára wa mọ̀ kọ́bílà onion fashion of the yahoo náà kó tó di wípé ìmọ̀lẹ̀ ó mọ̀ yóò mọ̀ làgbò fàkúndù áàdìrí àsọ̀làwà àtùn yùbáàdìrù bí á àwọ̀nà wọn ti nà wọ́n nígbà àwọn ọmọ mẹ́rin ta sọ yìí ẹ̀tọ́ wa gẹ́gẹ́ bí mùsùlùmí òun ni wípé látètè ti ní wàràǹsí sà àmọ̀lẹ̀ ìṣá ṣùgbọ́n ìrìn ìṣá fàyọrọ̀ ìjọba ìdàrọ̀ àwọn ìṣàmọ̀ ajẹ́ anẹ́bí máa ń kọ̀ sídà àwọn jẹ̀mọ́ tó bá rí wípé wọ́n lè tèkú ajẹ́ sínú mọ́sálásí anẹ́bí ó kì yóò tèkí yálà yà ṣe kọ̀ àlejò àti kọ́mọ́ àdí wípé yóò mọ̀ kó ìmìra bá wọn pẹ̀lú kó tún retí wípé àwọn ẹlòmí ètò ẹ̀dí àwọn ìlú tó ń bọ̀ wọ́n tó ń bọ̀ tí ó bá bá ti wà wọ́n sáńtọ́ ti pọ̀ dáadáa anábì ó kírun wáyé yàrá àtọ̀wù tó bá sì ti pé wọ́n lọ́ra láti dé sí mọ́tàláńtì áhà anábì sọ́lá sọ́lá yóò dìgbé rẹ̀ lẹ́nà ànábì sallallahu alaihi wasallam tí ó ní fẹ̀sí jùlọ títún hadith ìsìnbábò ìkọ́ ìsọ̀láàtò sí àwọn ìwà nínú hadith agbóyé pẹ̀lú tó dáa fẹ́ tòrò kó mọ̀ jẹ́ àkọ́kọ́ àsìkò dáa fẹ́ tòrò bákan náà àlàyé nípa àwọn àkókò ìrun agbóyé nínú àti àsìkò tí Ànábì sallallahu alaihi wasallam tó mọ́ ń kí ìṣà nínú àwọn tí a tó kọ́ nínú hadithi husnu ri'ayati nabi sallallahu alaihi wasallam li ummati wa shinabi wa yashuqu alayhi Ànábì sallallahu alaihi wasallam ó ní àkọlé kan àtàmójútó àwọn àdúgbò dáadáa bákan náà gbogbo tó ní kó nira bá wọn قال سيعرف سلاما قال دخلت أنا وأبي على أبي برزة الأسلمي فقال له أبي كيف كان النبي صلى الله عليه وسلم يصلي المكتوبة فقال كان يصلي الهجيرة التي تدعونها الأولى حين تجحد الشمس ويصلي العصر ثم يرجو أحدنا إلى رحمه في أقصى المدينة وشمس حجه ونسيت ما قال في المغرب وقال يستحب أن يؤخر من العشاء التي تدعونها العقمة وكان يقرأ النوم قبلها والحديث بعدها وكان ينفتل من صلاة الغداء حين يعرف الرجل جليسه وكان يقرأ بستين إلى مئة أفوى أبو منهار سيد مسلامة قال الله onídàkàtù ànàwàájì àlà àbúbárdà al'aslam wọ́n ní àwọn àti àbá àwọn àwọn wọlé tọ àfáwà àbúbárdà al'aslam tó ń jẹ́ tàbí ọ̀pọ̀lọ́láwò àbí àbá mi wá sọ fún pé kaifa kana nabiyyu sallallahu alaihi wasallam yusalli al-maktuba bóòlù ànábì ṣe máa fi wọn máa yàn faqala ó wá sọ wípé kana yusalli al-hajira ànábì máa ń ń pè ní àlèwúlá ọ̀nà ni ìrun àkọ́kọ́ tí èèyàn máa ń kí ọ̀nà ni ìrun àlèwúlá yà ní àkọ́kọ́ èyí tí Jibril kókó á kí fún ànábì ìrun zoni ìrun àkọ́kọ́ tí Jibril wá kí fún ànábì ìrun zoni wá kí fún ànábì ó kí zuhur ó kí asiri ó kí magrib ó kí ṣàkóhá kí sufi tòtò bá fẹ́ tó ó ti yé òǹlọ́gẹ́ ṣúbì zúrì asìrì mọ́gírì ìṣá mọ́tò bá yẹn zúr asìrì mọ́gírì ìṣá sùtù bó ṣe tó ní sọ̀rọ̀wátò kan bó ṣe tó ní yẹn zúr asìrì mọ́gírì ìṣá sùtù òǹlọ́gẹ́ ṣúbì zúrì asìrì mọ́gírì ìṣá ìṣára olóògbé alẹ́kì tẹ̀lẹ̀húnlẹ̀ ha àjùmọ̀ ويصلي العصر يقيم عصري ثم يرجع أحدنا إلى رحله كالكو وأسفر سنيره في أقصى المدينة ní ọ̀gbùn ìlú والشمس حية gbígbóná oòrùn àti tó máa fi ìyẹ̀ lára ọ̀nà tí tó ní ṣùgbọ́n mo gbàgbé nǹkan tó sọ ní maghrib wa kana التي تدعونها العقبة إليه تنسل لي العقبة وكان يقرأ النوم قبلها أنا بكل رقيق يوسف ساجي كتوكي إن شاء والحديث بعدها أنا بسي كل رقيق يما رويدو لي إشاء إدو رويدو لتما وكان ينفتل من صلاة الغداء حين يعرف رجل جليسه أنا بمن

ṣùgbọ́n látorí wípé imani ó ti kú imani ti kú àti dúó lórí ìrun ní ìsìn pé yóò ka yóò kírun sóbì pẹ̀lú àyà tí ó lé ní àádọ́ta àbọ́gọ́ta sí ọgọ́rùn-ún ètò dájú ní wípé nígbàkọ́ bá fi sálámà bóyá ìmọ̀ àfihàn mẹ́ta ni ó kù nínú mọ́sálásí nítorí náà ọlọ́ọ̀bà ọba kó sàánú wọn kó dúró tì wọn ọ̀ká náà yẹ kọ̀rọ̀ bí sixteen ìlàmìnà ànábì máa ń fi àyà tó lé ní ọgọ́ta sí ọgọ́rùn máa ń kírun rọ́wí tó gba wa abu minhaj sayyad bin salama arroyahi basiri ni rọwa anuhu abu barza abu barza wọ́n gba hadithi wa lọ́wọ́ rẹ̀ àtọgọrọ nínú àwọn tàbí wàrọwà ánìhù aljamu al-ghafir ọgọrọ ní àwọn èèyàn náà ni wọ́n gba hadith wa láti ọ̀dọ̀ afáwàsáyà ramasalama arọ̀jáfí wàhúwà síkọ̀ àwọn àfáà tí wọ́n kó ìmọ̀ tánkó riwaya hadithi jọ àwọn musannifun tí wọ́n kó hadithi jọ náà ni wọ́n gba hadithi wá ní látọ̀dọ̀ rẹ̀ bákanáà Abu Barza al-Aslami mashhuru bi kunyatihi ó gbajúmọ̀ pẹ̀lú kúníyà rẹ̀ pé Abu Barza al-Aslami wọ́kúlì fàfismihi orúkọ rẹ̀ yapa ẹnu pọ̀ ipẹ́ orúkọ ogangan ni ló ń jẹ́ ṣùgbọ́n lè tí ó gbajúmọ̀ o náà ni nọ́kúnlá búnà ọ̀bẹ̀yì nọ́kúnlá tún búnà ọ̀bẹ̀yì ológbajúmọ̀ nínú orúkọ rẹ̀ tó gbajúmọ̀ jùlọ ni ẹgbẹ́ bí àfáwà àbúrò rẹ̀ orúkọ tá àfáwà àbúrò rẹ̀ náà ń jẹ́ ó lé ní 33 orúkọ̀tàbù rẹ̀ ràn jẹ́ ó lé ní 23 orúkọ̀tí ń jẹ́ orúkọ tó gba Islam kó tó gba Islam tó bá ti dẹ́sẹ̀ kan nílùú kan yóò kúrò nílùú rẹ̀ orúkọ tó ń jẹ́ tó bá ti délùú mi yóò change orúkọ rẹ̀ yóò tún dórúkọ mi tó bá tún ti ṣe láìsí tó bá tún ti wà ìdá kan nílùú rẹ̀ yóò tún lọ sí ìlú mi yóò tún pàdé yóò tún change orúkọ rẹ̀ tó bá tún lọ sí ìlú mi so bó ti ń lọ káàkiri káàkiri káàkiri gbogbo ìlú tó dé orúkọ ọ̀tọ̀ọ̀tọ̀ ní ń jẹ́ nílùú tó dé gbogbo ìlú tó dé orúkọ ọ̀tọ̀ọ̀tọ̀ orúkọ ọ̀tọ̀ọ̀tọ̀ orúkọ ọ̀tọ̀ọ̀tọ̀ títí títí tí tọ́lọ̀ ti ní kó gba Islam so ṣùgbọ́n lè tí ó gbajúmọ̀ ní orúkọ rẹ̀ tí ó fọ́kàtà tẹ̀mọ́lá onáàlè Abdurrahman bin Sakhr rawiyatul umma rahimahullah wa radiyallahu anhu àfáwà Abubakar Aslani orúkọ wọn ni nọ́pùlá bọ́nà ọ̀fẹ́ yìí Aslam ọkọ̀dí máa ọjọ́ Islam wọ́n ti pẹ́ wọ́n ti bẹ́ Islam ti pẹ́ wọ̀ṣẹ́yìnà Khaybar wa fatha Makkah wa Hunaynan wọ́n ni wọ́n ni pásọ́dà lẹ́yìn sọ́lá sọ́lá bọ́ sí parí ogun haibad tán òun ni àbáwàbú rẹ̀ àwọn gba ló wá bá lẹ́yìn sọ́lá so àwọn náà wọ́n jẹ́rìí rẹ̀ wọ́n sì jẹ́rìí kọ́tùnà ibùn kọ́tùn àmì fàkùn ibùn kọ́tùn nínú àwọn tí wọ́n máa ń fẹnu gún ànábì sallallahu alaihi wasallam so àwọn mẹ́rin ní báwọn fánàbí sallallahu alaihi wasallam sọ wípé uqtuluhum walau ta'allaqu bi ashabil qabr ẹpa wọn ni o ẹba ti wọn ẹpa wọn dànù kódà tí wọ́n dì máa sọ kàbà báyìí torí pé kúrúmà wà nínú haram kúrúmà ọwọ́ ó wà nínú kàbà gẹ́gẹ́ tẹ́mọ̀kẹ́ tí wọ́n fẹ́ pàtó wá lọ dìmọ́ tó dìmọ́ asọ́kàwà kan anábìrin mẹ́rin bọ́ bá ń dìbọ̀ máa sọ káàbà yìí ẹ̀pà wọn dánà tó nínú wọn olè nínú cotton àmì factory òní wọn pa wọ́n wà mọ́ta alékún bí àtàrí káàbà ó ń dì máa sọ káàbà irọ́ amúbalẹ̀ wọ́n kò torí pé nínú àwọn ọ̀tá òbùdó hàn ló jẹ́ <clears throat> sí ànábì àti islam lápapọ̀ lẹ́yìn wá gbà náà Abu Barza al-Aslami nọ́tìlá bin ọ̀bẹ́ nọ́tìlá Basra wọ́n lọ sí Basra lẹ́yìn ìgbà náà wọ́n lọ sí Khurasan fọ́ṣẹ́ ìjà kìtàlù kàwárí ìjà tí àfáwà á dìbà wọn kàwárí ìjà wọn ẹ̀dọ̀já ni wọ́n sì kú sí ìlú Marwa ní ọdún 65 hijira rawa la'u shaykhar wa ashabu sunan wal masanin wa ghayruhum hadithi wọn arinu tira fa bukhari arina wa kutubu sunan sunan al-arba'a bakana àti masanin àwọn nǹkan àwọn ahwalu àwọn ruwa tí wọ́n bá gba hadithi wa tí àwọn mùtẹ̀lìjìmún àwọn tó bá ń sàlàyé nípa ìtàn àwọn èèyàn wọ́n máa ń sọ àwọn ọ̀rọ̀ yìí àwọn ọ̀rọ̀ yìí bọ́ ti ń sọ yìí yóò mọ̀ fún ọmọ akẹ́kọ̀ọ́ ìmọ̀ hadith yóò mọ̀ fún yàn ní àkíyèsí láti mọ́ di àwọn ìmọ̀ kọ̀ọ̀kan mọ́lẹ̀ ẹgbẹ́ ti bá látòjú ìgbà tí àwọn gba dáwọ́dà tára ṣe lọ́wọ́ lórí hadith ẹlẹ́ẹ̀keje hadith àbúrò kọ́yà tẹ̀lé ìbúnú kí ló sọ àdínú rọ̀wáwú àwọn èèyàn kan nínú ìgbà tí wọ́n ṣe tẹ̀síwò àdíjì ẹ fún mi wọ́n ni rọ̀wáwú ni Bukhari wà Muslim ṣùgbọ́n ilé tó àmùkọ́rọ̀rù ni pé hadisi àbúrò kọ́yà tẹ̀lé ìrùgbùn áwọ̀sùn lè dàrí kò sí hadisi rẹ̀ sọ yìí Bukhari muslakon kò sí bẹ̀rẹ̀ torí oòrùn bá ní àwọn tí wọ́n tó kọ́ ìdàrẹ̀ kalẹ̀ wọ́n ti ka Bukhari wọ́n ti ka Muslim wọ́n ti ka gbogbo tí ra hadith pátápátá wọ́n rí pípò sí hadith rẹ̀ so tẹ́nì kan máa ń tẹ̀sí ìyẹn fún ọ pé àfárájà ń Bukhari Muslim ó sọ fẹ́ rárá òlùjẹ́ Bukhari torí pé kọ́ ìdàtí àti òtútù ìtìmọ́ ìdílé ní wọ́n ní wọ́n ti ka but àwọn tí wọ́n kà á wọ́n ti ṣe dọ́pù rẹ̀ hmm, تميم بن عوف الداري أبو رقية أخرج له أصحاب كتب الستة إلى البخاري قلت المباح توبع àwọn kan wọ̀nyí en ba de wa akẹ́kọ̀ọ́ ìmọ̀ hadith yóò máa fi de àwọn màlúmọ́tì mọ́lẹ̀ tó dìgbà tí ẹnìkan bá ka nǹkan kan létí ẹ̀ ṣíkà àgbà ni ọlọ́run bá kẹwọn débi pé tẹ́nìkan bá ka hadith kan lẹ́gbẹ̀ẹ́ wọn tẹ́nìkan bá sọ pé ibi báyìí ni hadith ni wà tó ṣe ní sèkì ó jẹ́ ẹ̀rọ́gẹ́rù àdíjìn ò sí mẹ́ torí kí wọ́n ti nínú mọ́ra sáà pẹ̀lú hadith wọ́n ti nínú mọ́ra sáà pẹ̀lú hadith dáa rahimahullahu ta'ala àkórí tí a lè fún hadith yìí ní òmílẹ̀ tí màá wùnà àgbẹ̀mẹ́lẹ̀ tàyé ètò ní ní òmílẹ̀ tó kọ̀rẹ́ sílẹ̀ tó sọ̀rọ̀ yẹn ló kọ̀rẹ́ sí ó dàbí tí bá tẹ̀lé ti oṣù tàá tọ́lá bayanu mata kada nabi sallallahu alaihi wasallam yusalli salawatu mafruḍa àlàyé nípa àsìkò ta nabi sallallahu alaihi wasallam ti ran yan ìran ran yan ó náà ni as-salawatu al-khams ó náà ni àwọn ìran mara mo ti amanki bolo wa al-hajira ay nisunha tí ọ̀sán bá ti pé sí méjì tó ń ti yẹ̀ ní àtàrí تدعونها الأولى أي تنسي الأولى لماذا؟ لأنها أول صلاة صلاها جبريل بالنبي صلى الله عليه وسلم nígbà tí ń fẹ́ zúrì ní àlìwúlá òun náà ní pé olùmọ̀ àkọ́kọ́ tí mọ́lápù ṣe ìnà náà dára lè àkọ́tù salam nígbà sọ̀kalẹ̀ láti wá sàlàyé àkókò ìrún fún gbọ́nà tẹ́jú hajjú ayé zawal an wákàtí sàmà kó rò pò ní ọ̀gangan àtàrí ó yẹ òun ni wọ́n pè ní tẹ́jú ayé àdáhùn rọ́hàníhì mọ̀sánìhì akọ̀lù mọ̀dínà àbúhàdà òun náà ni ọgbọ́n òlú aṣámsù hajjá ayé bàìbọ́ na fíjà tó bá ní òòrùn yè tí wọ́n rẹ̀ ní pé kò tí ìmọ̀ kò tí ìkú rẹ̀ tẹ̀ ó ti òòrùn wà láàyè kò ìkú rẹ̀ tẹ̀ ó sì mọ́lẹ̀ síbẹ̀ kó ṣe wà àwọn tàbí òun kọ́lọ̀ kó bá rẹ̀ sí wọn wọ́n máa ń béèrè lọ́wọ́ àdẹ́bí sọ́lá wọ́n mọ́ bèèrè àwọn sọ̀hábà tó dáwọn àfáwọn ìdúgbà àwọn tàbí òun àwọn ò bá anábì sọ́lá sọ́lá ìbò tí wọ́n bá àwọn sọ̀hábà ní tó dẹ̀ fa ó súnmọ̀ tata sọ lẹ́ẹ̀kan pé bàtà àwọn olórí tí wọ́n di wípé ọládé tọ́ládé bá so wọ́n rẹpẹtẹ wọ́n dára nù nípa ìkárà máa ti kí àlàmọ́ rí ọ̀rọ̀ ẹ̀sìn torí pé ọlá ti dé ayé ti tẹ̀ wọ́n lọ́wọ́ so ilé ìwá fẹ́ mọ́ ń fẹ́ fàbí tọ́mọ lásìkò oorun kó wọn kó máa slow kó kọ́mọ́ sàlákàntìtì láti ti lọ kí irun ní àsìkò rẹ̀ so ilé ìdó bí ìbéèrè sí àwọn tàbí òun tí wọ́n lọ bèèrè àwọn tàbí ànábi sallallahu alaihi wasallam tí wọ́n ti fàlàyé fún wọn ní ìbámu sí bí ànábi sallallahu alaihi wasallam bọ́ ṣe jẹ́rìí rẹ̀ láti fi mọ́ kí táwọn náà ti gbọ́ ẹ̀nà ànábi sallallahu alaihi wasallam tí wọ́n sì bá ṣára rẹ̀ nínú àwọn ẹ̀kọ́ tàbí àwọn àǹfààní tí a tún lè rí mú nínú hadith àkàrí hadith sálàfù sọ́ọ̀lù aláàmà àrífàtì súnmà ní ajílì ìtìbá ìhà ìlàkùnlẹ́kà àwọn sálàpù nípa wípé kéèyàn fẹ́ mọ súnmà nítorí wípé àfẹ́ mọ tẹ̀lé bákan náà mashru'iyyatu al-mubadarati fi salati zuhr wal asr wal fajr min awwal waqt ìbófin mu ìmọ̀ tètè lọ sí ìrun zuhur àti asr àti ìrun àlùfájìrì ní àkọ́kọ́ àsìkò rẹ̀ bákanáà tààdùbù sọ̀gír máa alkebir kí ọmọ kékeré kó ní ẹ̀kọ́ yááyì pẹ̀lú àgbàlagbà wàdáríkà bí aláyàtàkálámà àwọ́là pẹ̀lú wípé kó mọ́ mọ́ bẹ́ láti sọ̀rọ̀ nígbàtí àwọn àgbàlagbà bá wà ń bẹ̀ hátà yúdàmì láhùn sáàlùyà títí tí wọ́n fi fún ní ọ̀lá wọn náà kó mọ́ kó mọ nǹkan yẹn kò tó bá sọ pé tọ̀ sínú ọmọ ń pa nǹkan wọ̀nyí kò lẹ́yìn ó sì máa sọ bákan náà musara'atu al-mas'ul bil jawab in kana 'aliman bil jawab ẹni tí wọ́n bèèrè bèèrè ẹ̀sìn lọ́wọ́ rẹ̀ ó tètè dáhùn tó bá nímọ̀ ń pa rẹ̀ ìgbà tí ò bá ti nímọ̀ ń pa rẹ̀ kó sọ wípé òun mọ ánsà wọ́n ní mọ́ ń kọ́ lálà ájírí pàpàdé àjá ẹ̀dọ́ àjọ́ pé torí pé láàájú ní nísùlẹ̀ ní pé èèyàn ọmọ gan ìlàjì nọ́lẹ́jì ní ohun dandan fún ara rẹ̀ because ó ni ìmọ̀ náà nù ìrọ̀jẹ́gbọ̀rọ̀ táwọn alábá ti mọ́ sọ wípé wọ́n ní ìyá kàwàlì fatuwa fàínà àtà òkèrún àrọ́bì láàrẹ̀ ní wà á ní ìtàkìkẹ́ lè mọ́ ti fàínà àtà ìmọ̀ ìbára ìyáka wà ní fàtíwà ó dọwọ́ ní ẹjìnà sí fàtíwà gbogbo òbéèrè wọ́n yá nìkan bá iná mọ́ ní pínlú Mẹ́dínà wọ́n ló béèrè béèrè 41 lọ́mọ́ ní ti dáwọn ẹyọ kan ó lòun kan 40 ẹni ẹ̀rá béèrè ọmọ mọ́lẹ̀kì tó bá dé ìlú àwọn tí wọ́n ti kọ pẹ́sàn fún òpé kóhùn lọ béèrè Mẹ́dínà kí wá ní kóhùn sọ ó ní kóhùn sọ pé 81 èéfì olóhùn mọ́ ẹyọkan ló dáhùn ẹyọkan ẹ náà ló mú lọ lé ìyá àtàwọn fatuwa ẹjìnà sí fatuwa fàyínà àtàwọn kí ó ń àrọ́bìnà àyàmí torí pé ìmọ̀ dáhùn pàtà wá bí ìgbà tí ìrìn bá ń sáì fún ọlọ́run bá ní inúkọlù dẹ̀bí àrọ̀ṣúnmọ̀lá ìkọ̀kan lé ní 500 pages olókọ lórí ẹ̀ odidi tíra méjì nínú kọlu jẹ́zẹ́ àkọlọ́ orí pẹ̀lú ìrìnláàmù ni mo wá kìí àrọ́ bìnà àlàmì ìrìnlá o lè pè ní àlàmù kò sí lè tí ó lọ lẹ́ o lè pè ní ìrìnláàmù ó correct ìpé àwọn tí wọ́n máa ń sáyìn fún ọlọ́run ìpé wọ́n sá kíyèsí ìtawọ́ ló lógó kẹ́ẹ̀ tó mọ́ ọjọ́ àǹfàtà wá ẹkọ́kọ́ kàtírà iná ìtumọ̀ rẹ̀ bí ẹ ìlàbò ìwà kìí àrọ́bìnà àlẹ́mì àwọn tí wọ́n ń dá àǹfàtà wá àwọn àfẹ́ẹ̀sì àwọn ọmọ ilé tí ó dáhùn wọn bèèrè bèèrè ẹ̀sìn lọ́wọ́ wọn kó o tó dáhùn béèrè kankan lórí ẹ̀sìn ọkọ̀ lọ́ka ìlànà àti olùdá bá ti wá kà hàn tòró ti mọ̀ tó dé ọ ó ti mọ̀ tí tó tún ọ nínú tíra onítorí náà ó ní wà ní kàjíkẹ́lì mọ́ ti làádìrí gbólóhùn làádìrí di ó mọ́ ọlá ẹlòmí ni ojú ń ti òun láti sọ pé òun máa ń tà torí ní ìbòlé tó yẹ̀rí mọ́ ìgbàdé ìsìnkú bá tàbí ẹbí àlàmọ́ rẹ̀ ẹ̀sìn láti gbé náà sọ́ọ̀bá ti mọ́gá ní ìfọ́n ẹjẹ́ ti túbì o ánsà tí mo mọ́ pa o ìsọ kó tó bá ti sọ̀rọ̀ tó fi ń tẹ̀lé sí òun náà tàbùkù òun ní máa yẹ pẹrẹ ṣùgbọ́n tí ò bá ti tẹ́ẹ̀lì àbùkù ó rọ̀ lókè mọ́sálà sàlámù báyìí náà kalẹ̀ máa ń bá àlè tó ní pé gbólóhùn là ájírí ní ìmà wọ́n rí àgẹ́ bí omi tútù ẹ̀rọ omi tútù kò bẹ́ẹ̀ nìkan normal omi nítorí náà ìdílé wá bí ìlọ́wọ́ èèyàn tí èèyàn bá mọ̀ ọ́n èèyàn sọ pé èèyàn mọ̀ kò sí láì fi bẹ̀rẹ̀ bí èèyàn bá sì mọ̀ èèyàn ní èèyàn mọ́ bákan náà mùkátọ́bà tó sá ìlú bí àtúwẹ́ ìmọ̀ta kí a mọ̀ bá ẹni tó ń béèrè béèrè sọ̀rọ̀ pẹ̀lú àwọn orúkọ tí wọ́n mọ̀ nǹkan mọ́ alẹ́ tí tẹ̀lé ha àtàlù alẹ́bí ìtẹ̀bẹ̀rún náà àdúgbà nítorí pé àwọn tí wọ́n bèèrè bèèrè tí tí wọ́n mọ àwọn nǹkan ẹ̀mọ́ náà rẹ̀ ilé ìpèsè ìgbẹ̀ tó burú ń bẹ̀. bákan náà nìsíánù rọ́wí lè jùsù min al-hadith lẹ́sà hujjatan lè rọ́dì al-hadith bí ṣé yẹ tó ní fánù láti da ọ̀rọ̀ rọ́rùn kò tó ní fánù láti da ọ̀rọ̀ rọ́rùn torí pé kì í ṣe rọ́rùn yẹn nìkan ló gba àdíìsì wà ní ọ̀rọ̀ àsìkò òru òun lòun ò jẹ́ ń kó sọ pé so eléyìí fàyìndánlá fàyìndánlá yẹn ló lára aláàfikọ́sì wọ́n ta ó ṣùgbọ́n á ah, nà sí sùn máa ń padà fún mọ́lẹ̀ ní tó sọ ní mọ́lẹ̀ ní ìrántí láyà àdúrà ń fi ìbára pẹ̀lú àti kò túmọ̀ sí pé tí mẹ́jìlì sì yẹn bá lọ kò túmọ̀ sí pé kò lè ni o kò lè rántí so bọ́lọ̀n bá ní gbọ́lá bó fàṣẹ kò ń gẹ́ ilé kò túmọ̀ sí pé kán da ọ̀rọ̀ ọ̀rọ̀ wíyàn dànù bákan náà kàrá tó náwó mi kọ́ bẹ̀lì ṣáà akọ̀ ká sùn sáájú ká tó ó fẹ́ sùn àṣùgbà àlú súnmọ́ kú jí o wal hadith bada bẹ̀rẹ̀ ẹjọ́ wẹ́wẹ́ ẹjọ́ tí ò ní túmọ̀ lẹ́yìn ìṣà akọ́ wà láyé dínkùnù sí láríkà mọ́dá kára tó lè rìn ẹ o afẹ́ ṣe dárúsù ọ̀rọ̀ àlámọ̀ rí ẹ̀sìn kò sí ni o kò kó síbẹ̀ o awùlẹ̀ ìṣẹ̀dá àdìmọ̀ fọ́nìhìn mùsùlùmí tàbí kéèyàn ká ìrójú pẹ̀lú àwọn nǹkan tí ó ti àwọn mùsùlùmí ní àǹfààní wọ́n ní ilé wọ́n ní kòkó síbẹ̀ wọn bákan náà bayanu mutida kìráàtì rọ̀súlì fi sọ́lá ti fàjì àdìgbọ́yìnbẹ̀ gbèdéke tí ànẹ́bì sọ́lá lọ́sọ́lá mọ́ ń kí lẹ́yìn tó bá fẹ́ tí òun sófin tó bá fẹ́ tí òun fáwọn jẹmáà wọ́n sẹ́kùn láàrin títí títí sí hundred so gẹ́gẹ́ bá àdẹ̀sí wọ̀nyí pé ìjọ àlóṣun fífi náà ní pé àlùfẹ́ inú láàyè dídú ilẹ̀ àlùfẹ́sìbà ilá ìdà àbáyànà wájìbà ó ti orí pé ní ìsìn báyìí kò mọ́ lọ gbọ́ yé pé ànábìmọ́ sí 60 100 àyà kọ́wàá òkè ìwọ́n náà fẹ́ kí 600 àyà kò mọ́ lọ́nà pé ó nígbà tó bá tó fi àyà 600 kírun ní inú rẹ̀ ó tó wà valid tàbí ọlọ́run ó tó gbà mọ́ gbọ́ yí báyìí àwọn àbá ẹ̀sùn wọ́n yí pa ìdájọ́ báyìí wọ́n ṣe kí ni wọ́n yí pàdájọ́ yọ báyìí mọ́ fa ìdájọ́ kí ìdájọ́ yọ ó ti tó bá rìpọ́ọ̀tì ìbánàbí ṣe ṣe iṣẹ́ kan yìí a ń bẹ̀ ní wípé ètò ìbáàbù ni níbẹ̀ àyàfi tó bá jẹ́ wípé iṣẹ́ yẹn ó nọ́sọ̀ bayanul tí ó ń sàlàyé ìjọ́ràn ẹ̀yàn nǹkan pé ń báyìí ni ẹ̀sẹ̀ ṣe gẹ́gẹ́ bí kàmọ́rọ̀ ní harakat anájú fara báyìí lóyún

àwọn ṣe bàyánù kí ni bàyánù wájìbì so níbi péyàn kírun ó lo iná àti iná tí òun tó ọgọ́ta àyà tàbólò wàdúwá tàbólò sẹ́bì ṣúwátù làálá ó fi kírun ọlọ́run dáwò tó ká mọ́ gbọ́ yìí wípé àkúgbàtà náà ti kí sí 200 àwọn náà gbúdọ̀ sọ fún kí ni o àgbúdọ̀ kí 60 to 100 níparí tẹ̀fìyìdù pé alìmọ̀tùbà wọ́n gbónà pé àwọn ọ̀run tó jẹ́ ọ̀ràn àyàn òun náà ni àwọn ìrun tó ṣe wípé ó jẹ́ wákàtí márùn-ún tó bẹ̀rẹ̀ látòrí zuhur asri magri isha àti sofi so wítírì súnà mu'akkada àwọn hànàfíà nìkan wọ́n sọ wípé wítìrì wájìbù ni bí ìwọ̀n wákàtí náà ló fi jẹ́ ọ̀ràn èèyàn òun náà ni wítìrì jẹ́ kí ló jẹ́ ọ̀ràn èèyàn so eléyìí ni ọ̀rọ̀ àwọn hànàfíà ìmáàmù òsì gbúdọ̀ kúrò lórí ó ní alìmáàmù yẹn sọ́rí fún alìkíblá ìwájá tó sọlé fàláyé kọ́ mọ́tọ̀ záàlì nílẹ̀ tí mọ̀ bùbá ti kírun tán tó ṣe àkáà kó kọjú sí àwọn jàmá eléyìí àrí nínú àsúnà pánàbí sálàsálà mọ́ ṣe bẹ́ẹ̀ wọ́n ní kò dáa kí ìmọ̀ọ̀mù wà lórí kó sálámọ̀ tán kó sàkárù tán kó wá mọ́ báwọn èèyàn sọ̀rọ̀ kó sì kọ̀yìn táwọn èèyàn ilé ìkòtí pé èèyàn pọ́n ẹni ẹni lè tó sí mẹ́ta tàbí sílẹ̀ fún ma àbákanáà kátó kéèyàn kí máa mú tó kúrò níbi tí ó ti sálámà rẹ̀ wọ́n ní afẹ́ kó ṣe àwọn àkáàtì ẹ̀ kó ṣe kó tó yí ojú padà sí àwọn ìjọmọ́ pẹ̀lú ògbọ́lọ́run tó bá di àhán níbi náà a tó níbẹ̀ pé ìdókùsọ láti jama kí ẹ̀mọ́ kí o jama ọ̀rọ̀ yẹn fún ọkùnrin kásìrò jama'a ọ̀rọ̀ ìyànjú fún ọkùnrin abúláwọn bá sùhánà ọ̀tálá ní ìtì àgbọ́ ìtì ẹsẹ̀ ní ìbẹ̀rẹ̀ fún wa láyé ní sàárè ìgbẹ̀rẹ̀ ìjìyàmà sùhánà kàlùmhàmì sọ́dọ̀lá ilẹ̀ ilẹ̀ àjí afirka wà tún ìlú ẹnìkan ìjọ́dì kan wà ń bí wọ́n tà or hijab by ironing it. Mo rò pé ìbéèrè eh, ó ní ìgbẹ̀lẹ̀kọ̀ láwọn obìnrin pé tán bá lọ aṣọ pé àwọn oníranran gétọ̀ tí wọ́n máa fi sí tí wọ́n yọ sásọ. Tó bá ti kò ní pé kẹsàn lọ́sọ kó dán, tó bá ti lọ tó dán, gbogbo ìtumọ̀ fi gétọ̀ dájúrà sí ara gbogbo ya àmọ́ ní ìjàdé buhari mọ́ ẹ̀fí ilẹ̀ fọ́lọ̀ ẹbá ti lọ́sọ tó straight tó tọ́mọ̀ fi aṣọ yìí kìta tó rú bọ̀kẹ́ mọ́ fi gẹ́tọ̀ kẹ́ mọ́ fi dára side attraction náà ni ó ti yé gbogbo yẹn sílẹ̀ àìmọ́ sí ìfẹ́ fogé lẹ̀tọ̀ yányá mọ́ àní udukùnú fi sílímì káfà ọlọ́ọ̀ni ẹwọ́ ní ìsìlámù ta pàtì tán kẹ́ẹ̀tánú rẹ̀ kámọ̀ gẹ́tọ̀ ìsìlámù gangan ní kí ni a ah, ní kẹ́ mọ́ dọ̀tí ilé súnà ò sínú ní kéèyàn dọ̀tí kéèyàn dọ̀tí ò sínú súnà èèyàn gbúdọ̀ kéèyàn dọ́sọ̀ kò sí nǹkan tó burú ṣùgbọ́n gbogbo ọ̀sọ́ tẹ́ ẹ bá ṣe tẹ́ ẹ̀yin obìnrin gbogbo ẹlòmí ọ̀nà jẹ́ ìbáàbù yóò rán sí máa fẹ́ pé gbogbo ìsìsàlẹ̀ báyìí àwọn tí lọ́tún wá sùn wọ́n tún sún sún sún sún ó lápò aṣọ yẹn tí ó kì máa bẹ̀rẹ̀ ní jẹ́ ìbáàbù náà ní kẹ́lá sọ̀làmù so ẹlọ sọ ní kó dán ní lọ́ máa dìbọ̀ ìbéèrè tí máa bèèrè rẹ̀ ni pé ṣé èyí tó wọ̀ sísàlẹ̀ aṣọ ọ̀ṣọ́ tó wọ̀ sísàlẹ̀ ṣé bó ṣe yọ onírànlẹ́gbẹ̀tọ̀ sọ náà

mo máa ń fi tàbá ní ìparun náà ní náà sọ́lá sọ́lá mi sọ́lá